هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله رب الله أبا إليتي أطفي عنه وفي الثواب وليأسر ó sì tún dára padà sí ìjókòó wa yìí lẹ́nu ọjọ́ kejì ní ogún eighteen nínú oṣù kejìlá ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rìndínlẹ́ ogójì ìrìn àjò àníṣòṣọ́lá láti mọ́kà lọ sí Madina. wa sọ nítẹ̀síwájú nínú yàrá adàbí ìbúfúrásì ìdí ìmáàmì Bukhari rahimahullah ta'ala lẹ́yìn tí a máa ń kà fún wa ní gbogbo ọjọ́ Jímọ̀ ibi tí a dé òun náà ni ẹnu ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún kan àti mọ́kàndínlọ́gọ́rin one seventy nine ní ينمي خيرا بين الناس. báyìí nà náà ojú ọ̀nà tí ń sọ nípa ìmú ọ̀rọ̀ dáadáa dé sí gbọ́ àwọn èèyàn. قال حدثنا عبد الله بن صالح عن عبد الله بن صالح حدثنا ọba àsọ̀rọ̀ ó ní àdásani láìs ní aláìs àdásani láìs náà sọ pé Yunus àdásani Yunus bá mi sọ̀rọ̀ pọ́wá látọ̀dọ̀ Ibn Shihab Ibn Shihab ọwọ́ ní akhbarani Humaydu bọ́nú Abdulrahman ó ní Humaydu ọmọ Abdulrahman akhbarani ó fún mi nírò pé ìyá òun tí wọ́n ń pè ní ọmọ Kalthum. ابنة عقبة بن أبي معين ọlọ́fún oníròyìn pé sẹ́mi àti rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run gbọ́ òjijì ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá nígbà òjijì ọlọ́run ọba ń sọ ni ọ̀nìlẹ́yìn sàlìkàzáàbù alẹ́rìí yusuf bẹ́yìn náà kìí ṣe ọ̀pàrọ̀. ìlọ́mú yẹn wá tẹ́lá bàtà ìdí mẹ́lísọ̀. ọ̀nìlẹ́ ìsàlìkà dáàbò kìí ṣe ọ̀pàrọ̀ alẹ́dí yusufu bàyìnà náà ẹni tí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn kìí ọ̀yẹ̀kú olùkẹ́yìrọ̀ tí wọn máa sọ rere àwọn òyò ni mi fẹyọrọ àbí yóò máa mú rere dé sí gbọ àwọn oníjà méjì ẹrí kọlẹ wọn ní ìyàwó wọn yẹn tó ń ọmọ kẹlifíìmù yẹn ọwọ àgbà wípé wọlẹm àtúmọ̀ àdúró. يرخص في شيء مما يقول الناس من kabi إلا في salam olóhùn ọ̀wárí ká nàbì sallallahu alayhi wa alihi wa sallam kí ó fàyè lẹ̀ nípa ohun táwọn èèyàn máa ń sọ ànábì sọ̀tọ́lá kò fàyè rọ́ọ̀lẹ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ illa fi àyàfi látara nǹkan mẹ́ta kan. ìpè àwọn sọ̀sálàmbá yìí kéèyàn ti kí ni o kéèyàn máa la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kò sí táwóríyà níbẹ̀ kìí ṣe lọ́dàrà o yẹn ni pé kéèyàn pa ìlàmọ́lẹ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ẹni tí ń gbọ́ òdodo náà lèèyàn dẹ̀ sọ èyí kéèyàn kẹ̀ ti parọ́ tààrà ẹ orúgbà kan tí wọ́n ní àná sallallahu alaihi wa sallam. wọ́n wà níwájú. Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àwọn wà lẹ́yìn wọn. àwọn kẹfìrí yàn dẹ̀dá wọn àwọn kẹfìrí yẹn wá ń béèrè pé ta tó wà níwájú rẹ̀ wọ́n sì mọ̀ wọ́n mọ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. ta ló wà níwájú rẹ̀? àmàkù sìdíkì ọ̀dà ni ha yahadi ẹni tọwa wà wájú mi yẹn o àfinimọ̀nà ni tó ṣe ah, ni ò yé rárá ẹ̀ẹ́dẹ̀ rí i pé tí èèyàn bá mọ bíbí ń lọ lórí pé ń rìn lórí ilẹ̀ ẹlẹ́gàn lásán ẹni tí bá mu lọ bìkan bó ní ọ wá iwájú ní ọ wọn méjèèjì wọlé lẹ́ẹ̀kan náà irú àwọn ọ̀rọ̀ dà ń lọ nìyẹn o ìbọn wa fa irọ́ tààrà ah, ọ̀daràn afáàlà afáàyè irọ́ yìí pọ̀ ọ̀rọ̀ yìí ò yẹ rárá rárá òyìn òun ló ń pè ní kíni àtàwòríyà ìwárà ìwárí tàwòríyà dàn yẹn ni pé ó fi pàtó ọ̀rọ̀ àbí ìlà ọ̀rọ̀ mọ́lẹ̀ yẹn ó fi pamọ́ ọwọ́ sọ ìtọ́ yìí pé yọ bá sẹ́lẹ̀ mu ó fi sọ̀rọ̀ abẹ́ ti kẹ́sì pẹ̀lú eléyìí wọn ni wọn lọ bá wọn sọ lánàá ló ti ló ti ẹ̀jẹ̀ nípa ẹ̀ ó ní òun ọ̀gbọ́n ká sọlá kọ́ sẹ̀dẹ̀ nínú ìfẹ́ta báwọn yẹn máa sọ nínú rọ ẹ̀là fi sàlá àyàfún mẹ́ta alákọ̀ọ́kọ́ àwọn náà ní àti láàkì bẹ́ẹ̀ náà. èyí abẹ́ sàtúnṣe láàrin oníjà méjì ẹnìkẹ́ni ń bínú ẹnìkejì ń bínú e lọ́dọ̀ ẹ̀fẹ́ sàtúnṣe láàrin àwọn àtọ́jú ẹnìkẹ́ni ni sí ní sọ̀rọ̀ ẹnìkejì láì dá ọ̀gbọ́dọ̀ lọ gbé bẹ́ẹ̀ni ẹ̀ wọ́n sọ pé a nílò lọ́tà yẹn wá sí wọn bẹ̀rẹ̀ tuntun báyìí ó yẹ ìyàgbọ́dọ̀ wíwú ẹ̀ bẹ́ẹ̀. sọ ẹni ní sọ̀rọ̀ tí ò bá múlò tọ́ tó lè bọ́rọ̀ rẹ̀ yóò jẹ́ wúlò èyí gbọ́ sí ti rárá bí bí wù kọ́mọ. tí ọ̀rọ̀ àbí di yí pé èèyàn lọ sọ fẹ́ni kejì báyìí yàní làbó damínẹ sàwóríyà ṣíkà àtẹ́tà ni màá o. kí ni a bẹ̀rẹ̀ ìjà náà lọ́wọ́ lẹ́yìn bẹ̀rẹ̀ báyìí kódà ẹni yìí sì ní bẹ̀rẹ̀ o tí ìbá kàtí dání náà bẹ́ẹ̀ dẹ̀ ni mo ti ń sọ wà lẹ́ka fún ló ń sọ wà yìí. irú eléyìí wọn fẹ́ kọ́ lọ lára irú ìyẹn mọ́lẹ̀ alẹ́ nìkẹ́ wọn fẹ́ kọ́ lọ lára mọ́lẹ̀. àwọn sọlá kò tẹ̀tẹ̀ nínú ìkẹ́kẹ́ ló láwọn yẹn máa sọ nínú ọ ilà fi sálà àyàfi mẹ́ta. aláwọ̀ kọ́ni kí ni wọ́n kàlẹ́ wọn ní sọ pé sẹ́ni ẹ ti sọ lọ́rọ̀ ìbínú tìbínú bẹ́ẹ̀ náà ló ti máa dégé ní o ti máa dá ló. ìkejì òun ni wàhálì ìsì rọ́jò lè mọ̀ra níta. ọ̀rọ̀ tí ọkùnrin bá ń báyàwó rẹ̀ sọ. ìyẹn lè má sọ ọ́ pàtó òun náà kò mí nínú jẹ́. ọ̀rọ̀ yẹn ti jáde lé ní ìsìn ẹni sọ pé ẹ bá bá bá ẹ bá yí bọ̀ ọ̀hún adé ẹni tá a rí gbọ́ bá ní bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà náà mọ̀ mọ́ àwọn ọlọ́kadà ní ẹni ìfẹ́ tó wàhálà ọkọ̀ òwúlẹ̀ mi lọ́ọ́ sẹ́nu bí á dá àwọn ọlọ́kadà ní. alẹ́ ti kẹ́sì láti má fi bàánújẹ́ kẹ́sì rẹ̀ ti pa. ìkẹta wà hadith àti zawjuha àbí zawjaha ọ̀rọ̀ tóbìnrin máa ń gbọ́ ọkọ̀ ẹ̀ sọ máa fi tù lẹ́nu pàápàá jùlọ ẹni tó ní ọkọ tó ṣe kókó dùn jẹ ẹgbẹ́ tí ọba ti jẹun báyìí ọmọ máa da gbogbo ilé rúbá ni gbogbo ọmọ yí pọ̀ ni ọmọ yẹn pọ̀ gbogbo ọmọ arú gbùdùgbùdùgbùdùgbùdù kí ló sì dé ẹlẹ́yà ọ̀dá náà ni ó sì tójọ́ mẹ́ta ló ń tó tètè máa dáná oúnjẹ ni òtí délẹ̀ ah ó ti bẹ́ẹ̀ délẹ̀ èèyàn ti gbé kaná ó rí ipò ti gbé kaná tó tọ̀ ó ti bẹ́ẹ̀ délẹ̀ ẹ̀ sáà ní sùúrù bẹ́ẹ̀ délẹ̀ láwọn nǹkan ìtùnú bẹ́ẹ̀ irú eléyìí ẹ̀rí àyọ̀ǹda fún wa láti parọ́ rọ́bẹ̀ yẹn. nílà àfa máa ń sọ pa nàbí ilá Ibrahim alayhi salatu wassalam àwọn sọ̀sọ̀lá ń sọ yìí pé nàbí ilá Ibrahim alayhi salatu wassalam ọ̀pọ̀ ajúrọ̀ mẹ́ta péré lọ. gbogbo ń dọ́wọ́ pé nírọ̀ yẹn pátá sọ̀rí yàn náà lọ padà tó. nígbà tí àlejò báàrù sọ́sọ pé bóòlù obìnrin yìí ti jẹ́ kí ló pé o wọ́n ní ókè arábìnrin mi ni nínú ẹ̀sìn síbẹ̀ náà sì kọ́ torí kò sẹ́nìkan tó sì tún gbà fọlọ́run mọ́ pẹ̀lú nàbí ńlá Ibrahim alẹ́sọ̀lá sàlám yìí ara sáárọ̀ lọ́jọ́ yẹn tó sì sọ ṣùgbọ́n ìhun tó gbà lérò nǹkan tó jìnà ni lẹ́jọ̀ òun ti ń gbọ́ tòṣìyé ń jẹ alẹ́ ti gẹ̀ẹ́sì wọ́n gba arábìnrin nìyẹn àti gbólóhùn rẹ̀ sọ́sọ́ ńgbà tí wọ́n láwọn lọ jíjú ọ̀sán wọn àfẹ nàbílà Ibrahim alẹ́sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ pé kọ́ bá wọn ó gbẹ̀ yín àbá ó yẹ dẹ̀ máa gbé dìrà yín wá mọ́ ẹ má máa wá jókòó lásán bí à ń gbọ́ wà síra yìí mọ́ ẹni tí ọba ní dìrà kọ́ lọ ra gbogbo ara dẹ̀ tẹ̀ra tẹ̀ra yẹn ọbẹ̀ tó wà dọ́ta dára lè kéwú lè kéwú kéde wá lè kéwú káà ní o lè fi kọ́ yẹn ní àdúgbò wa ìgbà tí ti ta kà lónìí nìyí ẹ wá gbọ́ ní gbogbo wa ní ọ̀wà ndí ọ̀bá ti rówó rà kó kó máa kọ́ àdéhùn ìtàbá fẹ́ ká àìkúkú ká púpọ̀ ká káríwá náà ti tẹ́lẹ̀ ìdúró bá náà máa ráyè àmójú táwọn àdúgbò wa ọ̀ agbáde ti tàkà èyí ti gbogbo ẹ̀ ló lè lọ mọ́ wa lọ́wọ́ torí ẹ̀ la fi máa ń fara balẹ̀ gbé kalẹ̀ bí bá wa ń kíláàsì jẹ́ ká ṣàtúnṣe rẹ̀ kíláàsì àti tàfún akáàdọ́ta lọ́lọ́mọbi ta kó sí ẹni bẹ́ẹ̀ lómi kó dànù ni bẹ́ẹ̀ lómi fi tó lé ní àwọn náà ta àtàmì báyìí aṣọ àdọ́ta dàdà aṣọ fífi àtàmì wa tẹ̀lé bí àwọn kánò sábà lọ náà wọn kó wa àwọn ẹ̀sọ́ ra wa láti ìlọrin dàgbà ìyá wọn ni agbọ́ àti àti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ láti jọ yìí ìyá ìyá ń di ọmọ kéwù ní táà náà ní ma wúlò fáwọn àwùjọ wa ní ká ṣàtúnṣe rẹ̀ ọ̀hún gbọ́ fún wa lọ́wọ́ nàbí láyé Ibrahim alayhi salatu wa nígbà tí wọ́n sọ fún ìgbè tí yóò sáyà ní ìlànà ìbọn ìlànà ìlànà àwọn oníṣẹ́ sẹ́kìm. kí ni ìtumọ̀ rẹ̀ ara mi ò yá sí tẹ́lẹ̀. ìtumọ̀ ọ̀tọ̀ sí làwọn gbọ́ yé bí kéèyàn sọ pé rí ń fọ́ wọn àbí inú rú àbẹ́dùndùn ṣùgbọ́n ìtumọ̀ jìnnà wọn náà fẹlẹ ìfọwọ́ yẹn alùpùpù àti sàlámù ni wọn gbà lérò ẹ rí i pé àwọn eré yẹn kì í ṣe irú lọ tààrà tí wọn máa ń pa yẹn tó gbé yẹn ti mọ pé àfọ onífàbù níbọ̀ yẹn. ìwọ tún ní kẹta nínú ọ̀rọ̀ mẹ́ta sí Ibrahim ìgbà tó fà ké sá gbogbo àwọn àwọn òòsàn ọwọ́ amú kíni o ọwọ́ amú àké ó lọ fi kọ́ ọ̀gá nígbà wọn padà lọ jíjú òòsà ọ̀gá ìbẹ́yìn náà ní alẹ́ adágún ló gbé wá ẹ máa gbé wá o ok ẹ máa gbé wá o ǹjẹ́ ọba ti gbé wá á padà máa fáìlì lọ́lá sì sí lé tọ́ um, ìgbà tó wá ń gbogbo wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́ tó fọjá àwọn òjòzẹ́ àtàrí ìlà kẹ̀mí ọ̀ràn náà làálàmù eléyìí yàrá jẹun ó ń gbogbo àwọn ọ̀sán yẹn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí àfi kọ̀ọ̀gá nìkan ló fi lẹ̀ ọwọ́ amú àkínyàn wá sí kíni o ó gbé kọ́ lọ́rùn. gbà wọ́n dé wọ́n béèrè pé wọ́n fa alahada bíi alihatina ya Ibrahim ìrẹ́ Ibrahim dáńsẹ̀ báyìí pẹ̀lú àwọn òrìṣà wa àwọn ọlọ́run wa dáńsẹ̀ báyìí pẹ̀lú wọn. ọ̀nì à wálé fa aláwo kẹ̀mí irun muhara ẹ̀sẹ̀ náà lẹ́nu tó gbà kékọ́rùn yẹn èé ṣe rọ́ nípa yá ni. ọfẹ ọfẹ gbìdánwò làákà ìwọ òfé orí yìí dàrú èyí ẹsẹ ní àwọn ọlọ́run kéékèèké ẹ ńlá ìbá ọlọ́run ńlá ló sì gbé kinní ọba òun tó gbé kinní kọrùn ọyẹ kó lè ẹbí ẹbí wọn dọ́là wọn ọ wọn máa ń kì í irọ́ ìgbìdánwò yẹn o làwọn sọ lakọ́dà àlébùtà Ibrahim wáhù láyé ṣèkú àwọn gidi yẹ ọ̀sán O máa gbá àríwá ó ti àtò ní tóní àmàbí wọn lọ ọ̀sán mọ̀kúrò yìí sọ̀rọ̀ ti tó fáwọn torí sin hadith yìí ó mọ tọ́jú ibùnẹ́ta ọkùnbẹ́ta ibùnẹ́ abi mu'ayt olóhùn kó jíjẹ ọlọ́run sallallahu alayhi wa sallam yaqul onílẹ̀yẹsẹ̀ lìkàdẹ́ẹ̀bù kìí sọ pààrọ̀ ni alladhi yuslihu bayna an-nas ẹni tí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn kìí sọ pààrọ̀ ọ̀yẹ̀ kúlù khayra ìwà ń sọ rere ibi dẹ̀ làwọn ènìyàn ń sọ àwọn méjèèjì tó ń jọ́njà yẹn bí wọ́n ń sọ lẹ́jọ̀ ń sọ rere tọ́wádọ́dọ̀ ẹgbẹ́ kìíní yọ sọ rere tọ́wádọ́dọ̀ ẹgbẹ́ kejì yọ sọ rere ibi wọn dẹ̀ ń sọ. àwọn yóò lè mi ìhayọ̀ yẹn ni pé mú dáadáa dé sí gba àwọn ènìyàn. ọmọ kẹlifíọ́m ó ní wọlé asiná àti àní ní ìgbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam yurakhisu fi shay'in mimma yaqulu an-nas min al-kadhib. kánà sọlá ń níbi nǹkan táwọn yẹn máa ń sọ tó jẹ́ ìlà fi àyàfi mẹ́ta ìgbẹ́ ìyẹn lè má la ọ̀rọ̀ mọ́lẹ̀ ọkọ àti ìyàwó ń jà ní ìsìn ìyàwó bá ń bu wípé kíní kan bóyá ewu ara ló fi bu. ìwọ wá gbọ́ wọ́n wá béèrè ìwọ sì fẹ́ ṣàtúnṣe ni wọ́n wá ń ṣe kí ló wí dà bá wọ́n ní à ó gbọ́ ni ọlágùntà sọ ọ́ lónìí ọ̀ kò ní ìdí kéèyàn rí ìyẹn lè kọjú lóbìnrin yẹn kí ni ìsọkúsọ ẹ pọ̀ ìbínú ti pọ̀jọ́ lọ kíní kan yé máa sọ sọkúsọ kí ló wí ná ń jàpọ̀rọ̀ ni ń sọ̀rọ̀ tara ni ń sọ̀rọ̀ bínú ni ọ̀rọ̀ yẹn ò ti yẹra aláàfáà kí ló wí má tu ọ̀dẹ̀ yìí ò ní sọ abẹ́ ti kẹ́ẹ̀tì irú ẹni yẹn sọ̀pàrọ̀ gàfà ọ̀pàrọ̀ ni yé o kílẹ̀tẹ̀ fi lè sọ ohun tó wí ọkẹ́ sáré gbé àdéhùn yìí wá àdéhùn sálámù sọ wípé kì í sọ̀pàrọ̀ alladhi yuslihu bayna an-nas ẹni tí ń sàtúnṣe láàrin àwọn èèyàn wa yaqulu khayran aw yunmi khayran ó ń sọ rere àbí mú dáadáa dé sí gbọ́ àwọn oníjà qalat Ummu Kalthum ó ní mi gbọ́ òjíṣẹ́ lọ́sọ̀ sẹ́lẹ̀ yọ̀rọ̀ kẹsùn fi ṣe é kó sì ẹ̀dẹ̀ níbi nǹkan táwọn yẹn máa ń sọ nínú rọ ìlà fi sàlẹ̀ àfi bí nǹkan mẹ́ta ìyẹn lè má lọ̀rọ̀ mọ́lẹ̀ aláwọ̀kọ́ al-islah bayna an-nas ìṣàtúnṣe láàrin àwọn èèyàn tí wọ́n ń jà o lè má là mọ́lẹ̀ kí nǹkan ọmọ yìí kó. ìkejì hadithu rọ́jìlì múrata ọ̀rọ̀ tọkùnrin bá yàwó ẹ̀ sọ o ti fún aláfẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ tunu. wà hadithu lmar'ati zawjaha àti ọ̀rọ̀ tí yàwó máa ń bá ọkọ sọ. hadithi yìí náà àgbẹ̀yẹ tó bá ń bẹ̀ dalil ẹ̀rí wà nù hadithi yẹn ala jawazil kadhibi lẹ́kọ̀ọ́dẹ́lẹ́ islam ti ń sọ fún wa yìí pé ìrọ́sẹ̀ tọ́ o lẹ́kọ̀ọ́dẹ́lẹ́ islam téèyàn bá sì gbèrò pọ́fẹ́ ṣàtúnṣe wàlìmọ́rọ́dù bìlkásìbì fi hakilmọ́ á ihun tá a gbà lérò pẹ̀lú píparọ́ nípa ìwọ ọkùnrin àtobìnrin innama huwa fima la yusqitu haqqan alayhi aw alayha. mo tí ò ní tiẹ̀ tọ́ ọ ìyàwó ṣubú àbí ẹ̀tọ́ ọkọ ṣubú òun lọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń wí yìí o ẹ̀ àwọn akadàmọ̀ lẹ́sàlá ọ̀ gbọ́dọ̀ parọ́ tó fi gbẹ̀tọ̀ ìyàwó àbí tọkọ náà fi àbí tíyàwó náà máa fi gbẹ̀tọ̀ ọkọ. wọ́n tọ́ ní nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ní bẹ́ńbẹ́ filhar òun wọ́n máa fi ń kẹta ń gbà mí. filhar ogun ó ní í ṣe pẹ̀lú kí ni o àrékérekè ìrẹ́rì àyìntọ́ ilẹ̀ amen pàápàá jùlọ ọbọ sáàrin àwọn èèyàn kan wọn ò dẹsẹ kí ni o wọn ò fi ọlọ́kàn balẹ̀ kó lè wà láàrin àwọn bí ẹni tí wọ́n ní kọ́ lọ sófin fún àwọn ọ̀tá wa a sì lè mọ̀ bí palẹ̀ mọ́ wọ́ọ̀sì tó lọ́wọ́ àna ṣẹ̀rí àbẹ̀ ìlọ́sọ̀ fún àwọn ọ̀tá wa ká fi bí palẹ̀ mọ́ wa ti máa rí bóyá múra yín súnmọ́ra yín gẹ́gbà tẹ lọ sógun wọn náà múra bẹ́ẹ̀ lọ wọn á lọ sọ̀rọ̀ fún wọn wá ìpalẹ̀ mọ́ wọn fi lé lágbára ẹ̀gbọ́n máa ń lọ kíkà sí ọ̀fẹ́ ìsà àbùnìyàn yàrá ni ọlọ́sọ onídàásọ́tò khandek ìjọ ọlọ́run fi òtútù ló ti fẹ́ hìn àwa lé mọ́ ń bí àwọn tó wá jọ̀tọ̀ ọlọ́run kọ́ bóun tí wọ́n ó wọ́n tó di pọ́ bá wọn tó di pé gbogbo náà wọ́n tí wọ́n dá tí wọ́n fi ń gbooru báyìí atẹ́gùn oṣù gbé náà awolu tẹ́ǹtì wọn á dá lù wọn lórí. ńlọlọ́wọ́n bá wọn sẹ́yìn sọ ayà kalẹ̀ wọn sáfìlà dáàbò yìí tó wà tó ní mọ́sálàyà àlékún ìdíjà àtìkùn jùlọ tó ń. ẹrẹ́ ti dàrá tọ́lọ́wọ́n bá ti wọ́n nígbà táwọn sọ́jà wa bá yín láti oríṣiríṣi ọ̀nà wọn ti wá oríṣiríṣi ìdílé. ìdíjà ogun mi ń fọ kíkọ mi nà sọ́lá mi وإذا القلوب وبلغت الخناجر وتظنون بالله ظنونا الله قد أرسلنا ريحا وجنودا لم تروها mutawasi wọn ti pọ̀ lápọ̀jù ọlọ́run lọ́mọ ọjọ́ ọba ṣẹlẹ̀ tí wọ́n bá fèsì àwọn mùsùlùmí ọlọ́run làwọn arìnrìn ha atẹ́gùn atẹ́gùn ńlá arìnrìn sí wọn wọ́n ha àtàwọn irú ẹni tó wá lọ sóhun fún àwọn ọmọ ogun yẹn bí ti ń lọ nìyẹn ọwọ́ abọ́ sáàrin wọn. wọ́n á gé bí kí wọ́n máa sọpọ́ gbọ́n ọ̀run lórí ìlànà ọlọ́gbọ̀n òdì lámì ni wọ́n lọ ọ̀run. ìgbà láwọn fa abẹ́sẹ̀kẹ́ bọ́ sáàrin àwọn. wọ́n lè wá ebi ni ah. ibẹ̀ yẹn ìyẹn lè parọ́ bẹ́ẹ̀ yẹn ti máa parọ́ yẹn èyí ó sọ̀rọ̀ dáadáa. o ti wà láàyè kan tẹ́lẹ̀ wọ́n wá ti sí ìyá yìí náà wọ́n lè lọ́wọ́ rẹ̀. a ẹnìkan ti dọ́ ní èmi ni mo dúró bí a ọ ẹ ti pàdánù apá tèmi pa ọ àwọn àlàyé náà حدثنا مسدد حدثنا مسدد قال حدثنا عبد الله بن داوود عن الأعمش عن أبي وائل عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل يصدق حتى يكتب عند الله التصديق وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور والفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا آه إرادة ولباب الآخر ولحدثنا مسدد مسدد بما صرفين عبد الله بن داود ينسى فقال الأعمش عن أبي وائل àwọn sì náà lọ́wọ́ sọ̀rọ̀ àbí wáhìn ìyẹn náà lọ́wọ́ sọ̀rọ̀ Abdullahi bin Mas'ud Abdullahi bin Mas'ud ti ní ọ̀rọ̀ yóò wọ̀ ọ̀dà sọ látọ̀dà ní sọ̀rọ̀ wọ́n àtàlẹ́ ló ti wá kí ni wọ́n á ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ ọ̀nì àlékún bí sèpì òdodo dọwọ́ yẹ máa sọ ọ́ fàyín nàfẹ́lẹ́ ọ́ yàtìdí ìlàlẹ́bẹ́ òdodo ní máa ń pọ̀ náà dáadáa wà ìnà níbi rọ àti pé dáadáa kẹ̀kẹ́ rí o yá sí ìlànà ìjẹ́nà ìyẹn máa kọ̀ ní àlùjẹ́nà mọ̀ yẹn ẹ̀dá bá ti rẹ́rìí pàmò náà sọ pé àlùjẹ́sà wòlé ẹ̀sán ìlà ẹ̀sán kí ni wọ́n bá jẹ́ sẹ́ni tó ń ṣe rere alẹ́ sẹ́ni rere ju kí ni wọ́n ti rere náà lọ òun náà ní bàlá wà ìnà rọ̀jùlà àti bí ọmọ nìyẹn nìyẹn o yọ máa fòdodo àtà yóò sábà ìnà lọ́ọ́dí fífi hàn. káàbì sàkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé olódodo gbáà ni. wọn ìyá kò wọn kàdùnà ẹ sọ̀rọ̀ ayé pẹ̀lú rọ́bì bá wọn. fa ìnà kàdùnà yàtì ìlànà ìjọ. nítorí pé rọ́bì bá yẹn wọ́n máa fọ̀ ẹ́ kò sí mọ̀ yẹn. ẹ̀rí ọ̀parọ̀ ẹni wọ́n bẹ ti mọ̀rọ̀ pa ìlànà ìjọ nírọ̀ ọlọ́run láti. tọ́ba jalè. èyí tó bá mi fóun ló gbé bí yóò ló fóun gbé tọ́ba dẹ̀ sàgbèrè tó ṣe sì náà tọ́ba mi àgbèrè báyìí tó ṣe yóò ló wọ̀ ọ̀sẹ̀ náà ààrẹ ti gẹ̀ kò tí níbẹ̀ ọbẹ̀ ẹ̀ka ọmọ báyìí fóun ọtí láburú tí ò ní rọ onírọ àgbẹ̀ yàǹdé ọmọ àfọ̀nẹ́ kò wọ́n gbójú àti bí ìsìnkú kí ni òye àti ìlànà yọ kọ́ ní ẹ̀mọ́mọ́ iná mọ́ ẹ̀yẹ́ bá fara wọn lẹ́ni pẹ̀lú àpò. wà á iná rọ́jùlá àti pé ọmọ nìyẹn làyẹn kìdìbò yọ máa parọ́ hàtà yóò fi tàbá ìdánlọ́hí kàdára káfí sàkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọ̀pàrọ̀ gbáà ni ìgbà báyìí ọ̀pàrọ̀ burúkú ni hadith yìí wọ́n ti wá lójú kòkòrò nípa irun tí ń jó dodo tọrọ dodo yẹn o sábàbọ̀ ń lekun lekọ́yì okùnfà gbogbo rere ni téèyàn bá ti yọ olóòótọ́ gbogbo rere ló ti pè sí i la àti pé hadith yìí ìsọ́nilára kò níbi rọ́ńbẹ́ńbẹ́ àti ìmáfi ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀hẹ́múrọ́ ìrọ̀ yẹn lásán náà nìkan máa ń pa. Ah, torí rọyàn sábàbù ńlẹkùnlé sharp okùnfà gbogbo aburú ni nínú àgbáyé sábà nù hadith yẹn òun ni ṣe máa ń tàhárà sídìkọ ẹni tí bá ń tọpinpin òdodo káàkiri tó ikú òdodo ní sọkì sọ̀rọ̀ ah, bí hayatin lahu ọmọ nǹkan sadà lẹ́lẹ́kẹ́ni ọ alikẹ́síbá sọ̀rọ̀ kọlùkọ̀lá ẹni tó bá ń sọ pínpín òdodo káàkiri òdodo máa di àdámọ́ ẹ̀ ẹ̀rẹ̀ mọ̀ yìí kà sódì kò múnjì òdodo máa ń lani ni wọ́n sódì kò tún máa ní iná ìfọ̀kànbalẹ̀ dẹ̀ lódodo bó ṣe jásí pé irọ́ nìyí ó máa pa ní irun ni àti pé irọ́ ni irọ́ ìbà iye méjì ni ẹni tó bá jásí pé òdodo irọ́ lòún gbádùn tiẹ̀ ó máa máa dìwà rẹ̀ tí wọ́n bá dẹ̀ ní nǹkan tí ìwọ̀ ẹ̀yẹ̀ báyìí torí wa ìjúwe táwọn afáwa máa ń fọ òun ni pé àyíká tó ń rọ sí kan ní ìnsáni ṣèṣì kan tó yẹ kó ti fìdí múlẹ̀ báyìí sáré yẹn kò sí ya kó lára rẹ̀ yẹn mọ́. wọ́n sọ pé àṣẹ ìkù ẹni tó bá ti dàgbà. ń kọ̀ wá wọn ta omi ń zẹ́gì yìí. tọ́ba mu dúró níbi wíwọ́wọ́ gọ̀wọ̀gọ̀ rẹ̀. lamoyókè mi ń tẹ̀sìkì fún mi ní gbó wá níbi tọ́wọ́ lára rẹ̀ yẹn kò lè gba nínà o. àgbàlagbà ò ní pàwọ̀ ẹ̀sìn àtàyọ̀ ara ni fi rọ́ọ̀pẹ̀ bò ṣe ń ṣe ń jì wọ́n bá fẹ́ lókun ṣùgbọ́n wọ́n ṣáré kò tọ́ bá jọ̀dọ̀ yẹn rọrùn tiẹ̀ láti ṣéǹjẹ̀ orí kìí ṣe òtí ìgbẹ́. sọ nípa bẹ́ẹ̀ tí yẹn bá ti ń parọ́ títí fá nínú àdánwò tí wọ́n kàn bẹ́ẹ̀ ni pé wọ́n máa di kí ni o á di á di ìwà ẹ̀. tọ́ba tẹ̀ ní kó ń gbìyànjú sòdodo kò ní rọrùn kò ní rọrùn torí irọ́ yẹn máa máa rọ lọ́rùn gan. á pẹ́ lómi tí kíní yẹn bá ti bá sábà tó wá dàgbà lórí ẹ̀ ọba lóhun ti sún náà bàbá wa títí irọ́ yìí náà rẹ̀ tún máa bá lára torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àfúnrọ́ ẹ má jẹ́ wọn mọ̀ wàhálà àfọ̀ onírọ́ ọlọ́run ọba àlekè ọlá ní ya ayé alẹ́dín náà amọ̀nù tẹkùlọ́hà ọ̀kúnú máa ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run tẹ́ bá máa bẹ báyẹn máa bẹ pẹ̀lú àwọn olódodo ẹni bá ń kún àwọn èké àwọn ọ̀parọ́ òun ní ọ̀dọ́ pẹ̀lú yẹn bá ń wá pẹ̀lú àwọn olódodo tó súnmọ́ ni kéèyàn náà máa ṣe ń jì díẹ̀ díẹ̀. ọ̀gá àlùmọ́kú ọmọnìyàn aláàdì ní kọ́líìnì ọmọ wà lórí ìlànà tí ọ̀rẹ́ ayò rẹ̀ bá wà fàlíyẹ́nzó àṣìdókòm ọ̀nyí kọ́ọ̀lì kẹ́nìkọ̀ọ̀kan yíwá ẹni tí ọba sọ̀rẹ̀ ọ̀dọ́ ọba ń bọ́ pààrọ̀ sọ̀rẹ́ ọ̀pọ̀ ní òní pẹ́ dọ́ pààrọ̀ torí bẹ́ẹ̀ bí èèyàn ṣe rí ni ẹ hadithi míì tí a tún ká òun ni hadithi ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàdínní àádọ́rùn-ún three eighty seven níbí òun ni haddathana Qutayba. haddathana Qutayba qal haddathana Jarir عن الأعمش عن مجاهد عن أبي معمر عن عبد الله قال لا يصلح الكذب في جد لا يصلح الكذب في جد ولا أذن ولا أن يعد أحدكم ولده شيئا ثم لا ينجز له. mi dáre pé ọ̀rọ̀ irọ́ ọ̀yẹ́ kọ́ jẹ́ wa mùsùlùmí o àkọ́lá wọn náà pé láàánú lọ́yìn alẹ́kádìrì ibi dandan ọlọ́run bíjì náà sáànù ọlọ́run kọ́ máa jẹ́ tàwọn ọ̀pàrọ̀ irọ́ ọ̀dá o kìí ṣe ohun tó ká mọ̀ mọ́ mùsùlùmí àwa tí bá ń bẹ lọ́wọ́ ẹja tètè dánù. wọn ni hadassah ní kùtẹ́ ìbàdàn. Qutayba haddathana ọba àtọ̀rọ̀ ó ní Jariru sọ̀kọ́ wá látọ̀dọ̀ Al-A'mash A'mash náà ló ń gbọ́ látọ̀dọ̀ Mujahid Mujahid ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Ma'mar àbí Ma'mar àbí Ma'mar ló wá látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu kí ni hadith yẹn ó ní la yasluhu al-kadhibu fi jiddin wala hazl yọ̀ọ́ ò tiẹ̀ da ọba àgàdì máa parọ́ kọ́ máa àgàdì parọ́ ìgbà àpọ́rọ̀ àwọn ọlọ́jà wa ṣe rí nìyẹn àbí kéèyàn máa fi rọ́ṣà wàdà ẹ mọ̀ kéèyàn náà ti kó sí abẹ́ àwọn ẹni tó máa ń ṣeré orí ìtàgé àwọn tó ń ṣeré orí ìtàgé fún tí ọ̀sẹ̀lẹ̀ ni wọ́n máa sọ pọ̀ ṣẹlẹ̀ nítorí káwọn yẹn lè rẹ́rìn. ẹni tí ń fi ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́rìn àwọn sọ̀sálà ń sọ pé egbé kọ́ máa jẹ́ tiẹ̀ lẹ́ẹ̀mejì nírú àwọn bàbá sùwé àwọn bàbá sàlá kí wọ́n máa máa lọ gbé owó síbì kan ẹlòmíì náà wàá tún lọ bí owó ní wọ́n ti jọ dágbére pọ́dọ̀lá o òun náà lọ pọ́dọ̀lá o wọ́n ń jọ ń wòra wọn lẹ́yìn ìkẹ́ni padà yóò dé bẹ́ẹ̀ báyìí kejì náà padà ni wọ́n ti kẹra wọn bẹ́ẹ̀ nìyẹn ọmọ ádámọ̀ òun náà ni ọmọ ifá ìbọ́lá lásọ sáńbọ̀ àgbo ìdá padà pé gbogbo àwọn wòrowòro àgbàlagbà wọn alóhùn tọ́lé irú àwọn bàbá sùwé alóhùn tọ́lé. gbígbé ńgbà àwọn gbẹ̀rùn gorí ọkọ̀ lọ́wọ́ fi tọ́lé ẹ àwọn jákujàku táwọn èèyàn kàn fi rẹ́rìn àwọn sọ̀rọ̀ ní méjì kó máa jẹ táwọn èèyàn rẹ̀ ẹgbẹ́ ìyẹn ni pé kòtò kẹ́nu jáǹdẹ́mọ̀ kó máa jẹ tó lágbára máa fi rọ́pá yẹn lẹ́rìn ẹlòmíì máa fi rọ́pá ìyàwó ẹ̀ lẹ́rìn yàtọ̀ sí o ń fẹ́ yẹn lé ọ mẹ́rin ni o nke ọ̀pàrọ̀ ni ọ̀pàrọ̀ kíni kì í tásìkò ní mákàmí lójú mo bá ti dá ń ṣe ọ̀pọ̀ máa sọ fún mi pé ẹ náà hàn irọ́ yín tẹ̀ ti pọ̀ ẹ́ ní yóò tójọ́ mẹ́ta máa sì mí lẹ̀ ọ̀pọ̀ bá ń ṣètò ọ̀jẹ̀ ọ̀pàrọ̀ wa ni ọ́ bí ti lọ nìyẹn yìí nìkan náà ni o agbára sì bẹ sì nìkan náà aláyọ̀ ni ọ́ ọ̀pàrọ̀ ni ọba ti lọ wí báyìí mo ti sàgbá kan ọba lọ wí fún àwọn àlọ́ fún ẹ ẹ ayàgbọ́ pé mọ́tínẹ́ ọ̀sùn lásán à ọ̀rẹ́ tí gbà tó fi ń wí. tọ́ ẹ lọ́dọ̀ pé náà lẹ fẹ́ ṣe yìí o bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yìí o èmi nìkan náà ni ó jẹ́ o ẹni fi mí lé mọ́ bá ní à kò tẹ̀ sí wọn jọ láéláé. èmi ṣe àbí ti rí bẹ́ẹ̀ báyìí o ti kó sínú ságo nìyà torí hadith kan wá lórí ẹ̀ pé inna ahaqqa àní yóò wá fa mọ́sítàlẹ́ tún bí ìfòròjì ó lè kọ́ dọ̀pàrọ̀ nìyẹn ó lè pè ọlọ́pàrọ̀ yẹn wà á la fún bíi bẹ́ẹ̀ ni ní à ti dọ̀pàrọ̀ nìyẹn sílẹ̀ yòókè náà o sẹ́wọ́n ayọ̀ ẹ máa lọ o ẹ máa ka sùn lásán o ni wọn kò sí wọn jọ wọ̀nyí nìkan náà ni tó wọn wọn ni májẹ̀mú tó sẹ̀ tó ká pé àwọn lèyí tóbìnrin bá fi tẹ́ra lẹ̀ fún yẹn yọ ya wá fẹ́mi tó fi lẹ́tọ̀ sábẹ́ wọn gbọ́dọ̀ ya pa májẹ̀mú yẹn ó rí nà tẹ́lẹ̀ ó tó máa fún mi. àwọn kẹ àfẹ́ máa sọ̀rọ̀ àlùfàṣà wọn ni adọ́dọ̀ obìnrin tèlérí àbíkí náà máa ń pè wọn wọn rọ amadu àwọn alágbẹ̀dẹ tí èyí tó ń sún náà o àfẹ́ wọn máa sọ̀rọ̀ ẹlòmíì tó bá ti dọ́dọ̀ bíi yọ máa ṣèlérí ni yọ jẹjẹ àní <laughs> ah, gbogbo ẹnu máa wí ikú mi torí bẹ́ẹ̀ ká sọ̀ra ọ̀dọ̀ pàrọ̀ wọn bá kó wá sojú ẹ̀ kòrókòrò tí wọ́n bá yí kọ́rọ̀ ẹ̀ wá dọ̀ mí ńlọ pàrọ̀ ni ọ nítorí bẹ́ẹ̀ sọ fún kòkòrò lárẹ̀ tọ́lọ́n bá mú gbà láàyè wá o mẹ́rin yẹn náà ló wù bí o orí ìgbádùn ń bẹ́ ń bi kéèyàn fẹ́ ju obìnrin ayọ̀kẹ́ lọ ọ̀rọ̀ oníyàwó kí n kó lápọ̀kọ́ gbádùn tó lágbára ní bẹ́ẹ̀ jí dán tó yọ pé gbogbo àwọn afẹ́ méjì à ń retí kẹta à ń retí kẹrin ni. ọ̀rẹ́ ni wọ́n fi ti rí adùn yẹn kò ní fi mọ́lẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ni tí ọ̀rọ̀ aládùn yẹn náà ni wọ́n kẹ́ máa tẹ́rẹ̀ jẹ́ wọ́n á dára nínú tó kẹ́hìn níyàwó níyàwó ẹ̀yọ̀ kankan níyàwó. ṣé ìmọ̀ wípé òun ti ń jẹ́ kí òṣùpá ó níyì òun náà níbi tí ń omi adágún abèrè lójú ni kíkàlù pọ́sẹ̀ máa nẹ̀gà pé ìrètí wọn ìrètí wọn ìwọ́n sì máa gbádùn wọn máa yọra ẹ̀kẹ́rẹ́ wọn adẹ́. lórí kálukú ọ̀wọ́ náà ẹ̀wọ́ ń tiẹ̀ ó ṣe ṣe yóò ṣe dà ṣé bàwà tẹ tí ó di fourteen ọgbọgbọn tí ó dà nìyẹn náà nfààní tọ́wọ́ àmì tọ́wọ́ bá mọ̀ ọ̀gbọ́n tọ́wọ́ bá ń lọ dọ́dọ̀ òbí jẹ́ ìjẹ̀mọ́ni nítorọ̀ àlùfáàsá. lọ́rọ̀ dáadáa ẹ̀yà kò sì sọ fún pé mountain sọ́ngbà ni èké pọ̀ gẹ́gẹ́ sí ìyẹ́fẹ́ irọ́ ni wọ́n pa fọ́njọ́ yẹn o irọ́ ni o ni wà ń bẹ̀ kọ́ gidi jidan ọ̀dà sínú yẹn ọmọ ah, ọlọ́run ọmọ láti wọ̀ pé èmi lọ́kàn lónìí.

alákìsà rẹ̀ ti ń jó lóru lẹ́fẹ̀ mọ́ àlẹ́ sọ sọ́bẹ̀ ṣó bìkọ́rí yìí ó ju kí twelve hours ẹ kó di ten lọ ni ẹ kò lè. adọ́dún òbí jẹ́jẹ́ ó bí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mú ti ń lọ. ọbẹ̀ ti lọ jẹ́jẹ́ ní ìwọ yìí nìkan náà ni o tí wọ́n jọ mọ́ o ọ̀rọ̀ ni ò ṣe yí o ọ̀rọ̀ wà nù hadith yìí pé májẹ̀mú tọ́sẹ̀ tọ́ ká pé tọ́yẹ ká pé májẹ̀mú yẹn mastahlaltum bihi al-furuj tó yẹ pé ìyẹn ní ẹ fi lẹ́tọ̀ọ́ sí abẹ́ obìnrin láti bá a ṣe pé ń fún yín láàyè kẹfẹ́ mi ṣùgbọ́n ẹni fẹ́ lómi lèmi wọ́n ní wa ń lọ gbà tọ́ba tẹ̀sí pé àwọn ọmọ jẹ̀mú gidi inú wa jẹ̀mú gidi òun ni pé iná ìrẹ̀lẹ̀ fẹ́ fẹ́ mi yìí o ẹ̀mẹ́ta ló ń jẹ mi máa ń jẹ o tí ọ̀ ayàtẹ̀ máa ṣe wá sí irú báwọn sàábà ìjọ́nù lọ́yọ̀ àlehùn àjùmáyìn èéfín eru nílé ànẹ́bí oṣù mẹ́ta ẹ̀mẹ́ta ni máa ń jẹ wọn lórí pọ́ùn ti ń gba májẹ̀mú àwọn májẹ̀mú dáadáa lọ́yẹ káwọn òbí máa ṣe ni láfẹ́ lémi nìgbè lè rí ẹsẹ̀ májẹ̀mú bíi torí gbogbo májẹ̀mú tí ọba ti nù tírọ̀ ọlọ́run àti súnà ànẹ́bí àwọn àbá májẹ̀mú bú ni májẹ̀mú bàjẹ́ ni kódà kọ́ jẹ́ ọgọ́rùn-ún májẹ̀mú ọmọ àgọ́gá ọ̀tá ni pé gbogbo bíi dẹ́gbà parí ọ̀rọ̀ tí ó ti tẹ́ mi lọ́rùn tẹ̀sán ní fẹ́lómi wọn à ní fẹ́lómi ìbò èyí ti tẹ̀ máa ń yá yẹn lẹ́nu ẹlòmíì ò tún sì kejì òun ní òfin máa dènà kéèyàn má fẹ́ kẹta ọ̀gá jáde pátá kọ̀ọ̀kan dènà ẹ̀jẹ̀ ìwà wọlé. torí bẹ́ẹ̀ gbogbo àwọn abala yẹn ẹ̀jẹ̀ àkíyèsí inú májẹ̀mú dáadáa òun ni májẹ̀mú pé ṣé ìfẹ́ yìí náà rí bí mo ti wà dáadáa ṣé ẹ máa dá sọ fún mi lẹ́ẹ̀mejì lọ́dún. sẹ́rí fáwọn májẹ̀mú dídùn súnmẹ́ lọ rán mi létí rẹ yìí nítorí wà nínú ẹ̀sìn ọlọ́run náà ni ọlọ́run ni wàhálà ni wọ́n lórí ìlà orí kò fún náà wákìtì wá kò fún náà bíi màá rò ẹni tá a bá bímọ fún ẹni tá a bímọ fún ti sọkọ ó di fún ọjẹ tó ń jẹ tó béèrè níbi ó sì rí náà nìyẹn ọwọ́ ó di lọ́nà mọ̀ bá àníyànjú gbẹ́ngbà tí nígbà tó kọ rẹ̀ àbùsálàmù tó jáde láyé àwọn sàlámù pé kọ́ bẹ́ẹ̀ lọ́n pé kọ́ lọ́n kó mú àròlé dáadáa ọlọ́run tẹ́ máa nẹ́bí wa. n tí àwọn sàlámù sọ pé ségi níyàwó sì fẹ́ rọrùn báyìí. ìmá ń jowú à ànábì ní àìsàn burúkú ní nbẹ lára yẹn ọlọ́run mi lè ní kó nbẹ lọ́n kọ́ bọ́ gbogbo àsówú máa ń so bí bẹ́ẹ̀ ní náà. ẹ̀hún láwọn ọmọ tó ń tọ́jú ọlọ́mọ tó ń tọ́jú ẹni tó ń tọ́jú gan ó yẹ kémi náà tọ́jú rẹ̀ kí ló tún sọ ọlọ́run ti dàgbà ọ àwọn ẹbí ọ ó dàgbà èmi wà nǹkan ẹni ó ti lé láàdọ́ta kí ló dúkù mọ́ à ń kọ́ gọ́ta lọ sí obìnrin obìnrin mélòó ni ó ti wà lára wa mọ́ tòtò níbẹ̀ ọ̀ farabalẹ̀ dáadáa kódà tó bá ju àwọn béèrè lọ tí ọba yé dáadáa kọ̀ọ̀kan lọ wá díẹ̀ náà má mu ẹ wò kò ń o ẹ̀yin lẹ mọ bẹ́ẹ̀ sì lẹ fẹ́ máa káàkiri o. ìkónisẹ́ kan gbé yín lọ ìgbà kan sẹ́yìn yìí ni o orí mo fẹ́ kọ́ rọrùn tí tẹ̀ lè máa lọ sí ìyára àwọn ará ilé mi ẹni fún àwọn májẹ̀mú ni ṣe gbọ́ ní orí èmi nìkan ni bàbá mi bí wọ́n sì fẹ́ máa ní ìdìmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n rìn lọ́wọ́ ń gbà mí ìyá mi sì ti darúgbó ẹni fún àwọn kẹ́ni ó ń bá làákàyè mu tí wọ́n á pẹ̀lú òògùn ọlọ́run sẹ́yìn náà láti máa gbọ́ wọn pé ọ dẹrọ ẹni o sọ fún la fẹ́ ìbàdàn ti yá báyìí ọ̀rọ̀ ọjọ́ èlò tá a sọ ń torí bẹ́ẹ̀ má jẹ́ wọn ọmọ ọlọ́pàá rọ ọ́ afáwọn abdullahi bin masoud ọjà lọ sàrà wọn ni láàyè sọlọ́fẹ́lì kẹ́dìbò ṣe ìjẹ́dìde irọ́ ọ̀dà níbi ọ̀rọ̀ gidi wọlé hẹ́ńsìlì irọ́ òde tún da níbi ọ̀rọ̀ àwàdà bí yẹn bá ń sàwàdà gẹ̀ yẹn máa sòótọ́ ẹ̀ àwọn sòsọ́ la ń sàwàdà ó dẹ̀ tún sòdodo ọsọ fẹ́ nìkan ní máa gbé ọ lórí ọmọ ràkúnmí ah ọba lè ṣe ọlọ́gbìn níjọ́ ọmọ ràkúnmí ọmọ bá ti sọ́ àní sọ̀sọ́lá ní ẹbí tí làkúnmí ọba bímọ ẹbí ọmọ rẹ̀ tọ́jẹ́ làkúnmí náà ní òbí tẹ́lifí fáwọn àdà òdodo ní àwọn àdà òdodo ẹwà ọkùnrin tó bùrẹ̀ wà àní sọ̀sọ́lá ń lọ fọ́ bí lójú látẹ̀yìn láì. tọkùnrin yẹn ta ló ń tọ̀ wọn kó káwọ́ lójú wọn kó ti lòdì sí ọlọ́run yẹn wọ́n bá ní kó má gbọ́wọ́ mẹ́ wọn ayọ́ gbàdúgbò ọlọ́run á gbọ́wọ́ tí mo ti ń béèrè ni pé ta ni ó rà lọ́wọ́ mi ta ló máa rọ ọkùnrin yìí lọ́wọ́ mi. ọba ní ọlọ́run bọ́ polówó òun fáyẹn jù bẹ́ẹ̀ lọ òun dẹ̀ sì máa máa kúta ànábì ni wọ̀ òun wò kó kúta lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run. ti àwàdà òdodo lèèyàn máa ń ẹ̀rí kódà nínú nǹkan tó fi sọ́ra fúnrọ́ ní wọlé ń kò ṣeéṣe kẹ́nìkan yín kó tún sàlùkárà ní fọ́ọ̀mù ẹ̀ ṣé màá fún ẹ ní nǹkan báyìí kọ́ máa fún mọ́. bí irú bẹ́ẹ̀ a ti jáde wá dárúsù báyìí nìyí Abdullahi balùwọ̀n oṣù mọ́ ọlọ́run àwọn abdulrahman èyí ń tẹ̀lé yín lọ ní àbú kò sì rò ọmọ àṣẹjẹ ìgbà tó bá débì àbò rò òní mójútó dáadáa àwa ní tó dèmí ń bá ọmú nǹkan wá ọwá dé ọlọ́run tẹ̀sí fún kọ́mọ ọ̀pàrọ̀ ni o wọ́n dẹ̀ máa kàkọ́lẹ̀ pé ọ̀pàrọ̀ ni ọ. àgbẹ̀yìn tá a máa bá nù hadith yẹn ni pé ádámù jawazil kadhibi walau ala sabilil mizah ọ̀sẹ̀ tọ́kì yẹn máa parọ́ yẹn ń sáwàdà ẹ wo sì ń sin nǹkan yẹn o lè láti lè dun ọmọ kékeré nínú àbí láti lè ọmọ kékeré bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn mẹ́ta ẹ̀dẹ́rẹ́bí irọ́ àtúnṣe irọ́ ogun irọ́ ọkọ àtìyàwó báàbù mi ti aago fẹ́ wọlé sínú ẹ̀ báyìí ọgọ́rùn-ún kàti mọ́kànléní ọgọ́rin báàbù lẹ́dí yẹ́sùbẹ̀rù àìlẹ̀ àdá náà ojú àná ti sọ nípa ẹni tó ṣe sùúrù lórí sùtá àwọn èèyàn tí ọ̀sá fáwọn èèyàn pé tílà ọba ṣe gbé a lọ gbé lálà wọ́n sá fáwọn èèyàn ẹ̀rí wọ́n ní hadassah ní حدثنا آدم قال حدثنا شعبة عن الأعمش عن يحيى بن وساب عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم خير من الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم قال حدثنا آدم آدم حدثنا طبعا ربي حدثنا شعبة ṣọ́ọ̀bà náà sọ fún akọ́rọ̀ ìwà látọ̀dọ̀ alẹ́ àmọ́ṣ alẹ́ àmọ́ṣ lọ́rọ̀ ìwà látọ̀dọ̀ yahya bin wasap yahya bin uh, wasap ọlọ́wà látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu ta'ala anhuma afáwọ̀ abdullahi bin umar radiyallahu ta'ala anhuma àwọn náà ní àwọn gbọ́rọ̀ yẹn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ni wọ́n dá anabi sọ òjíṣẹ́ ọlọ́run sọ pé alimu'minu lẹ́dí yukhalifu an-nas mùmìnì ti ń rò pọ̀ máwọn èèyàn wọ́n yẹ bí yẹn bá dẹ̀ ló wọn máa bá àwọn èèyàn ṣe táwọn bá ń lékun sí wọn ejò náà wọn ò lè ṣe ọtẹ́lẹ̀ làwọn lọ́wọ́ máa ń sọ pé wọn ni aláṣùmọ̀ ẹni àkekè náà máa ta ìwọ̀n ìwọ̀n yìí ọ̀sìn níbi tó ti sí kọ́dà náà lè fi yéèyàn sàdéhùn gbà mí tí ó le pé kéèyàn bá sọ́ra báyìí ó o. gbogbo nǹkan tó fi sìn ín téèyàn fi ní rọ́dọ̀ ọlọ́run ọba dé ní ọmọ àbọ̀ sánẹ̀ rẹ̀ wọn ọlọ́kàn máa wò pé ah, ládùúgbò ẹ̀kọ́ ẹ̀sìn tí mo kọ́ ìwọ màámi ẹ̀yin kẹ́ mi fíìn lọ́dọ̀ ọlọ́run. ẹ̀sìn ìgbọ́ mi ìyàn á nítorí ẹ̀kọ́ sákò pé ń sákò tọ́lá mú ni sẹ̀niyá ni fẹ́ yà ah! ọlọ́run lè fi bàbá mi sàdánwò tí ó jẹ́ aláṣejù bẹ́ẹ̀. wọ́n sì ní tí ọjà ọjà kátábá léwu sẹ́nu àdéhùn ti gbọ́ kò àdáwò èèyàn ni èèyàn wà lọ́ba yìí ni èèyàn ra àwọn bàbá mi lórí pé wọ́n rọjú ẹlòmíì ò sì le pé pé ìsọlẹ́nu pé ṣòkòtò rẹ tó ń fa òkè ń sì bọ sọ tí gbogbo èèyàn ó fi rí i pé ẹ̀yẹ kan mọ dáadáa òṣèlú bẹ́ẹ̀ wọ́n bá ṣe wá fi hàn sùúrù tó yẹ ìwọ́n sàtúmọ̀ àti sùúrù yẹn lọ. ó lè jẹ́ mọ̀lẹ́bí náà yóò gbòdè gbà wàhálà ìró wọn máa ń wà á máa lọ sọ fún pé yẹn ní láburú. mọ̀lẹ́bí dẹ̀ ti dìde kan tí wọ́n ń dìtẹ̀ yẹn báyìí òun ni ọ̀yọ́jú bẹ tọba ti wá fẹ́ máa sọ̀rọ̀ yìí pé ẹ kíní báyìí ẹ lọ́ọ́ kí èsì lé ni ò rárá ní kòkòrò tí ń jẹ̀fọ́ rẹ ìdí kìí ṣe wa ara ló gbé wa. mo ó ti ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa tọ́lọ̀ máa fi ń sàdánwò pàpà jùlọ téèyàn bá dúró déédéé nú ẹ̀sìn èèyàn ò lè la kọ́ máa ní wàá dánwò bẹ́ẹ̀. bí mo ti ń sọ ìmọ̀ tó ń ṣe wá àti fúnra mi ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ sí yẹn gẹ́gẹ́ alára rẹ̀ èké ọbẹ̀ sòrò sẹ́yìn kí ọbẹ̀ ilé padà ká bẹ́ẹ̀ náà lẹ́sìn sọ kí ní fún wa ẹ̀ mọ̀lẹ́bí ànẹ́bí ni síbẹ̀ lọ́yẹ kọ́ ya abó rẹ bó ṣe ya abó rẹ tó ya wẹ̀wẹ̀ yẹn tó ya wẹ̀wẹ̀ wọn àti ìyàwó ẹ̀ tó ya dúgbò lókì pápátá àbúlá ẹgbọ́n bàbá ẹ̀dẹ̀ ọ̀nkù inú ẹni tó yẹ ká ń sọ̀sẹ́ láńkó máa bàbá rẹ̀ ńlọ́wà ẹ wá yìí pé ọmọ ẹ̀bẹ̀ ẹ̀gá tó kẹ̀díjọ́ obìnrin báyìí ọwọ́ àná ẹni tó tọ́jà náà òun ni sùwáìbà àlẹ́ àsìlámì yìí yá wọn ní ẹnitọ́ tọ́jú òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àrùn ni wọ́n bá ń ka àwọn ẹnitọ́ tọ́jú òjíṣẹ́ ọlọ́run òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun àyẹ̀mọ̀ náà wà bẹ́ẹ̀ Halimatu Sa'diya wà bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni lẹ́yìn ìyá rẹ̀ tọ́jú Amina mọ́lẹ́dẹ́ ànẹ́bí nígbò ló ti fẹ́ sí ọgbọ́n lọ́wọ́ tábà kò lóbó kólóòbà kọ́ọ́mí wọ́n máa ń là á ẹ̀ńdà àzùnúbó wọ́n ta ṣíṣẹ́ èyí à ń fòso wọ́n máa là á ẹ̀ńdà ànàṣìbò tábà kò lóbó kólóòbà ẹ̀mí kí ó sákàn yìí ti àwọn èèyàn kan náà ni wọn ò béèrè náà yìí pé kí ló fi ṣe ìlú òun tiẹ̀ mọ́ ń sá máa ń bí òun tó ń bàtìrì náà wọ́n máa là á ẹni ọ̀dẹ̀ lẹ́sẹ̀ kankan tọ́sẹ̀ kí ló ṣe fún ni kan yíwọ́ ni yóò lóun òun ò ẹ̀ kódà tóun bẹ rí òkú rẹ̀ òun lè sì máa wọ sóòrùn ṣe bó kùtù ẹjá tún bórin ní ìjáde ń bi eléyàn náà wọn ni máa ń yẹ òun yẹtì kó lò lè hàwánu àlẹ́ yìí máa lè jórí fẹ́ẹ̀m bí máa yẹ ti ìlàmù ẹni ọba yẹpẹrẹ ìyẹpẹrẹ dẹ̀ máa fún yẹ fún bó sì já sí wípé kéèyàn sókù lọ́gbẹ́ sókù òkè. Okay òkú tó ti kú nísìnyí yẹn wà ń fa abẹ́rẹ́ yára ìyẹn ńlá inú rẹ̀ ìyẹn ńlá pa rẹ̀ ṣé yọ̀ máa ké. wọ́n bẹ rókù ẹ̀ ní ibòjì báyìí ọ̀dẹ̀ sì máa wọ sórùn padà pé mo sá he tiẹ̀ nù. òtún nífẹ̀ẹ́ rí mi rẹ̀ lásán ẹ̀rù kó tún lágbára tọ́yí yóò sùn lásán òní lọ sùn lásán ṣùgbọ́n pé ìgbẹ́ rẹ̀ níbi táyé àgbẹ̀ sí wàláyà àwọn ìyẹn lè rí ìyẹn bẹ́ẹ̀ nù fámìlì ṣé pé yóò sàkẹ́ máa yọ̀ ọ́ lẹ́nu náà ni gbogbo dáadáa téèyàn ẹ sì ṣe fún yẹn lọ́ọ́ máa bì ẹ̀ jẹ́ tọ́ba ti ní nǹkan tó lè jàǹfààní báyìí ó fò ṣùgbọ́n ìwà ẹ̀ ni bàbá mi sọ pé tábà kò lóògùn olóòbà ọ́ọ́mí kọ́mọ́lá ha ìndà ha wọ́n ta ṣe tá a ṣe أنفس نفوسا وما لها عندها نصيب تأبى قلوب أو كم بدو يقول ما هي يوكا وين كمان وما لها عندها ذنوب أن يودي كم وتشتهي أنفس نفوسا ẹ̀mí kan ó sì máa gbádùn ẹ̀mí kan ó sì máa láàyè tó bá sàtẹ́rà fáyà kódà obìnrin lè máa rí bẹ́ẹ̀ gan wàláì kẹ́sì sọ̀rọ̀ ọ̀fẹ́ kí wọ́n jọ fẹ́ra wọn títí òun bá sàtìrí wọn máa ń láìpẹ́ wọn. ọmọ làhá ìndà hànà fìbò. o sì ní kẹ̀kẹ́ tó fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀. ẹ pé àdéhùn tèèyàn nìyẹn téèyàn bá yí ìyẹn ó sì sùúrù tì. òun wá lòdì sẹ́lọ́sọ̀ sẹ́lá ń sọ yí pé àlùmọ́ọ̀mìnú lẹ́rìí. onígbàgbọ́ òdodo tó ṣe yí kí yòókọ́ àlẹ́ kò náà tó ń bá àwọn èèyàn ṣe ó ń dàpọ̀ mọ́ àwọn èèyàn sẹ́wọ́n á lọ sọ pé gbogbo èèyàn báyìí léèyàn máa máa dàpọ̀ mọ́ ó hmm, lè rí ohun tó máa fẹ́ ọlọ́run lọ́dọ̀ wọn náà ẹ̀rí kówé lára náà sọ onírídọ̀ nàásì ọ̀ọ́yàtún láàtú dìrakì ìyọ́nú àwọn èèyàn òréré kẹni téèyàn ò lè lépa bá tó bá jẹ́ ní ibi tó bá jẹ́ ní ibi àwọn ẹni bí ọ̀la ẹ̀kẹ́ tọ́ba jẹ́ ní dáadáa àwọn ẹni dáadáa ọ̀la ẹ̀kẹ́ sẹ́rí pé àwọn àwọn ẹni bí ọ̀la ẹ̀kẹ́ yẹn náà nìyẹn ọ̀dà tó tó gbé yẹn ni wọ́n sábẹ̀ fọ́n sàfẹ́ ọ̀ òun kọ́ pọ́sibù yẹn. tọ́ka pé tábà tí wọ́n bá ṣe báyìí méjì náà làwọn yẹn ó náà kárẹ́ níire àbí kárẹ́ níbi ṣùgbọ́n gbogbo pátá wọn jẹ níire gbogbo wọn jẹ níbi rọ́ọ̀pù sísè. alimọ́pinnu lẹ́dí yọkọ́ lẹ́tọ̀ọ́ náà mọ̀mí ní tó ń rò pọ̀ máwọn èèyàn ọ̀yọ́ sùgbẹ́rù àlà àdáàbò tọ́lẹ̀ ń ṣe sùúrù lórí sùtá wọn ó ní wọ́n máa gbé sùtá wa o wọ́n máa gbé sùtá wa kápá jùlọ sùtá tó bá yẹ pé kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìhun lágbà lérò sùtá tí ọba ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìhun lè ra wọ́n bá ní í ṣe kí ìhun lù sìn kẹ́kẹ́ nú ayé tí ò ní kó palara bẹ́sẹ̀ yẹn lè filẹ̀ tó ṣe sùúrù lórí kí ni o lórí sùtá wọn khairu min alladhi la ó lé ọ̀rẹ́ jẹ yìí tọ́lọ pé èmi mi ò bá gbẹrẹ èmi ń tèmi ànàdó nẹ́fṣin àbíjà èmi tèmi kọ̀wọ̀ sí gbogbo pálapàla yẹn mi ò fẹ́ mi ò mi ò mi ò gba ẹ̀sìn mi ò ní gọ̀ ah, kì í sàgọ̀ lélẹ̀ yẹn kì í sàgọ̀ nìyẹn. xeyiru mùmíní tó ń rò pàmò àwọn yẹn tó dẹ̀ ṣe sùn lórí sùn táwọn yẹn ó lé ọ̀rẹ́ jẹ tó ṣe pé láàyò kọ́ ọ̀lẹ́kùn náà tí ì bá àwọn yẹn ṣe irúgbó ni wọ́n lọ kọ́lé sí bẹ̀ nìkan wọ́n ń dágbé wọ́n ẹ̀ tiẹ̀ ta sẹ́nibọ̀dì wọ́n là yọ̀sùbẹ̀rù àìlà àdá ilé ẹ̀ ti sùn lórí sùtá wọn tó ń gbé wa. hadith yìí nínú àgbáyé tá a bá nù rẹ̀ àgbáyé odidi kan náà ni tó gùn dáadáa kí làgbọ́yé náà fálùlù mùkálà kọ́fí máa nà ọlá ti ń bẹ fún ìmáa rò pọ̀ máwọn alàlẹ́ azùlà ju kéèyàn lọ dá wà lọ kéèyàn kó lọ nu gbó ọlọ kọ́lé sínú gbó yàtọ̀ sẹ́ni tí ò rí lẹ́rà mọ́ o àwọn pé pípọ̀ wa dá ń lọ gbénu gbó ńgbà tá a rí lẹ́rà mọ́ láfi ṣe kéde o láfi lọ́ọ́ rà sínú gbó wọ́n lọ́ọ́ rà gbòòrò agbára rẹ̀ ò lè ka owó tó fi ra lè gbòòrò yóò kọ́lé sórí ilé sínú gbó wọn ló jẹ́ kéèyàn lọ nu gbó mọ́ kéèyàn wá kó lọ nu gbó jìnnàjìnnà ń bi sẹ́nìkan kan ò sí ní rí i òun ni wọn máa dá kírun jẹmẹ ni wọn máa dá ṣe gbogbo ẹ òun ni wọn ní kí ló dé àwọn èèyàn ọ̀dà olóòjà ara àwọn èèyàn tí ọ̀dà ó ṣe wàhálà tí ó sọ ó ní a máa rí bẹ́ẹ̀ fálílọ́lù mùkàlábọ̀tì ọlá ti ń bẹ fún yìí máa rò àwọn èèyàn alàlẹ́ ọ̀dùlà ju kéèyàn yẹ̀ bá lọ wàlúwọ̀ṣdà àti kéèyàn dá wà lẹ́yìn náà lẹ́dí yìí kọ́ lẹ́kùn náà ya'muruhum bil ma'ruf ọ̀rẹ́ ní tó bá ń dàpọ̀ máwọn èèyàn ọlá pé ń bá wọn sì yẹn yóò láǹfààní àti lè sọ fún wọn wípé irun yìí yẹ ọ máa ṣe déédéé o mi sì fẹ́ òtí ẹ̀ da ọ̀bálànà ẹ̀sìn mú tó gbogbo bàbá yìí kẹ́ máa gbọ́ pàṣọ fèrè ìlú kó ti pé náà lẹ́ẹ̀fi jí láàárọ̀ báyìí kọjá ọlá àfihàn ìjọ ń ṣe ni o ẹ̀yìn sọ̀rọ̀ ẹwọ́ àbá ẹwà èmi àti ẹ̀ ń kí mi ẹ̀wà àti olè afẹ́ máa ti. àtọ fẹ́mi kémi ọmọ akírun ẹ̀ gbọ́ kẹsẹ́tì sẹ́mi àti yín máa ń sọ̀rọ̀ èmi àti yín ìjọ sọ̀rọ̀ ẹwà ó yín tètè yín o. sọ ẹni tí bá ń rò pọ̀ máwùn yà á láǹfààní àti báwọn sọ lóòótọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ó sọ ọ́ sí o àbíkẹ́ díye nǹkan pé tùmọ̀ rẹ̀ ni pé kọ́ lọ sílé ọtí. wọ́n ní kí ló dé afẹ́ lọ sí wá àti fún ọ́n lé ọtí pé wọ́n má mutí mọ́. alẹ́ kọ́kọ́ lọ kó kéèké mo rò bí wọ́n ti ẹ̀sìn kókó ń bẹ́. níbi iwájú dẹmọ wọn kó lọ́sìn àbẹ́yìn dẹmọ. kọ́ wa lọ síbẹ̀ kọ́ ní ẹ̀yin afẹ́wò yìí sí náà dá. ìdèyàn máa bá yàn. àwọn ọmọ ti sọ̀rọ̀ ọmọ mọ́sàrì fún yíjọ́ kan báyìí o fẹ́ máa ṣe wá àṣìṣe lè sáré ẹ má pé mọ́ni ọ̀padà jábọ́ lọ́dọ̀ àfa èèyàn sọ fún ti ni pé ọ̀ká mi mọ̀rí ìdí lè fẹ́ lẹ́yìn oṣù ìbà mélòó mélòó ẹni tó máa ro dáadáa dáadáa ni ó rò ìmọ́kò ní dáadáa yẹn ti nígbà tí èèyàn ọ̀rọ̀ bá nìyẹn di tá a wí yẹn òun ni ìrùkọ̀ tó yẹ pé èyí tí ò ní kó bọ̀ yẹn ni o ńlá ń sọ ń pa rẹ̀ tọ́lẹ̀ tí bá ń bá àwọn èèyàn ṣe yóò lè máa pa wọn láṣẹ dáadáa yanhahum 'anil munkar yóò dẹ̀ lè máa kọ̀ bàjẹ́ fún wọn yóò dẹ̀ sì gidi ní àwọn jọ́nsí wọ́n ẹ̀wọ́ àti ẹ̀ láìkì máa fi wo tí ìbá sì bàtà wà bẹ́yìn gbé ìlànà pé àti bí súnà ti dùn ní àti gbogbo àná lọ́yẹ ká já lù súnà. wọ́n bí háàdà pẹ̀lú bẹ́yìn o yẹ̀sùdù amùn ìfàyàbalẹ̀ máa wà dáadáa sì máa wà láwùjọ. sọ ní abẹ́ sọ bí ọ̀rọ̀ yìí ṣe rí nìyẹn àdìsí kan tó wà lábẹ́ rẹ̀ nìyẹn wọ́n ní ẹjẹ́ ká tún síwájú díẹ̀ nítorí àwọn ọ̀. báàbù mi ìtàtú fẹ́ wọlé sínú ẹ̀ báyìí báàbù sọ́bùrì alẹ́ ẹ̀dà ni máa ṣe sùúrù حدثنا مسدد قال حدثنا يحيى بن سعيد عن سفيان قال حدثني الأعمش عن سعيد بن جبير عن أبي عبد الرحمن السلمي السليمي عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس أحد أو ليس شيء أكبر على أذى يسمعه من الله عز وجل إنهم لا يدعن له ولدا وإنه لا يعافيهم ولا آه. أري حديثي أنا حدثنا مسدد مسدد بقى صرفي أنا يحيى بن سعيد قصب ما يقول سفيان سفيان ذا يقول الأعمش حدثني ọba mi sọ̀rọ̀ kọ́lọ̀ yìí wá látọ̀dọ̀ Sa'id ibn Jubair Sa'id ibn Jubair sọ̀kọ́ wá látọ̀dọ̀ àbí Abdurrahman Sulaimi ìyẹn náà sọ̀kọ́ wọn wá látọ̀dọ̀ àbí Musa al-Ash'ari àbí Musa al-Ash'ari olóhùn ọ̀dọ́rọ̀ yìí sọ olóhùn gbọ́ látọ̀nù anabi sallallahu alayhi wa sallam kí lọ́rọ̀ náà wọn là anabi sallallahu alayhi wa sallam sọ wípé laysa ahadu tí máa ń ṣe sùúrù lórí sùtásọ́ gbọ́ mìíràn lọ́ọ́ yàtọ̀ ọ̀jà tọ́lọ̀ ọ̀yẹ káwọn náà mú kọ́ sí ọ̀sẹ̀ tí máa ń ṣe sùúrù lórí sùtásọ́ gbọ́ tó ọlọ́run ọba ń sọ̀rọ̀ jẹ́lẹ̀ wà innahum tọ́lá àwọn ẹ̀dá níyẹn ṣèké láyé dà àwọn ẹlẹ́hùn wẹ́lẹ́dẹ́ wọ́n sì sọ pọ́lọ́hùn bímọ. tó kí làwọn yẹ́lì dùn ọ̀làmì wúlẹ̀dì. àwọn dẹ̀ ń sọ pé ọlọ́run bímọ ọlọ́run dẹ̀ sì gbọ́ ìtàdé wà innahu la yu'afihim ọlọ́run sì ń tún ní kí wọ́n máa lálàáfíà ẹ̀wọ̀n kiri ó ọ̀rí mọ́ lálàáfíà dáadáa tó bá lọ sọ́dọ̀ àwọn tó kọ́ létí gbó dáwí ni wọ́n bá bẹ̀rẹ̀ ariwo dáwí wọ́n bá sì ní kẹ́lómi pariwo bẹ́ẹ̀ láàrin wákàtí kan yóò ti gbé ẹlòmíì lè kí gbé ni fi gbogbo wàhálà rẹ̀ ti ń ṣe ọlọ́run bímọ náà ní síbi ọlọ́run ti ń fún ọ lálàáfíà wọ́n yẹ rúgbó kò tuntun pèsè fún ọ táwa làwa ní ṣe sùúrù lórí ohun tá a bá ń gbọ́ táwọn èèyàn bá ń sọ ẹnì pé mo sọ nígbà bá ti yá pé mo sí ibà yẹn tá nǹkan sùn tá yẹn tá nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyè ìṣẹ́sì ọba jẹ́ tẹ̀sì ò ní máa ẹ̀ níjọ bóyin síra yín ọ̀rẹ́ ọmọ àdì hàrídìn ní ìdá mọ́sí mọ̀kásífà ń jà òhù àìdá yòóta ìlà òhù lámúyà àmọ́rọ́dì wọ́n ní bínú ni wọ́n bá yọ owó oyin rẹ̀ ní pọ̀ntọ̀ tí wọ́n bá ná iyin rẹ̀ ní pọ̀ntọ̀ ṣùgbọ́n tí wọ́n bá bú ọlọ́run rẹ̀ báyìí lámúyà àmọ́rọ́dì kò ní bínú. àwọn àdìgbò ni wọ́n ní ká máa ṣe sùúrù náà ni à ah! èèyàn sì ń bọ́ lọ́wọ́ wọ́n ti ròyìn àdúgbò sọ́lá ní àdúgbò sọ́lá kò gbẹ̀sẹ̀ ọ̀gbẹ̀sẹ̀ fún personality rẹ̀ ṣùgbọ́n tí yẹn bá fẹ́ kí owó bọ́ ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ojú òjijì ọlọ́run máa pọ́n níbi ẹ̀sìn ọlọ́run ọlọ́run lọ́fẹ́ máa ṣe pálapàla ń pa rẹ̀ ọmọ ohun tí ń ṣe ọdún. torí agbẹ́ à ń yẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn sọ yìí kété pé ìṣẹ̀sìn balabala là ń sọ pé tí ọba yẹ kí yẹn ṣe sùúrù lórí ẹ̀ nínú ẹ̀sìn ọ̀gá ẹ̀já ṣe sùúrù torí ohun tí ń jẹ́ hikima òun ni kí ni o wádìí àwọn ṣe é ń fi ibi tó bá yẹ kọ́rọ̀ kọ́rọ̀ hikman yẹn ẹ̀rí pé gbogbo àlámà ń sọ fún wa àtúnṣẹ́lá ni yìí pé kárọ̀ níbi àlámọ̀rí lábá tọ́lọ̀ ọ̀tọ̀ súnmọ́ bá ti ń jọ́kì náà hikmọ̀ ti ń bẹ́ ń bi tiẹ̀ ní rírọ̀ tọ́lárọ̀ oko ní lábá ọkọ̀ yẹn oko ló ti dé oko kẹ̀dẹ̀rẹ́ tí wọ́n máa ń kọ́ tọ́lẹ̀tì lọ́tọ̀ lóko tí ìbá yẹn sọ ọ́ di tọ́lọ́lá ju bí èyí táwọn ìjọba bá wá kọ́ fún yẹn ẹ pé èèyàn kàn bọ́ sẹ́gbẹ́ kan èèyàn kàn má da yóò fi wúyè pẹ̀ báyìí yóò sì yàgbẹ́ yóò sì rọ ọ̀pẹ̀ yẹn kó para ní ẹ̀ bá sì fẹ́ tọ̀ yóò wo ibi tí ilẹ̀ bá jẹ́ yẹn rìn dáadáa yóò sì tọ̀ ń bẹ̀. wọ́n lè àwọn òkè afọ́sọ́lájú ànẹ́bí yìí náà nìyí eégún tún náà nì ìtọ́lú sì ń gbọ́ yẹn èèyàn sì lè tọ́ bẹ́ẹ̀ bóun ṣe bẹ̀rẹ̀ ẹ̀tọ́ ní ni. akọ̀kọ̀ aláàdì pé ohun tó ń lè ṣe ni kárọ̀ ẹ̀sìn gbà táwọn sọ̀hábà bẹ̀rẹ̀ sí ni kígbe ẹ má jàgbé mọ́ ẹ̀rí náà bá tún lọ bá àwọn elétò ìlera wọn tún lọ́rọ̀ sọ́pọ̀ tí wọ́n sọ lórí ẹ̀fẹ́ kí ẹ̀ ń dátọ̀ mọ́ọ̀dì àdáwò ló lè jẹ́ wọn fi ní ọ̀gá àwọn dókítà á tún sọ án fún yẹn lórí yẹn parí ìtàn yẹn parí ìtàn dáadáa. ó rí i pé kárọ̀ òun ló ní tiẹ̀ yẹn. wọ́n gbàdá fáwọn àwọn táwọn kírun jágun jọ kìnìún àná àná sọsọ lárí pé kéèyàn fohùn líle sọ̀rọ̀ òun ló ní ọ̀rọ̀ bí wọn. ìgbà wọn sọ pé àfàtánà yà Mu'az rẹ Mu'az tí wọn fẹ́ máa wà á lẹ́yìn tí fàtánù lọ bẹ yà ó sì máa gé wọn ṣámsì wọn sọ àwọn lẹ́yìn ìdáyẹ gìdá fáwọn yẹn kájẹ ní sáyìn náà lọ bẹ kí fún wọn. fọwọ́n yẹn ń gílẹ̀ adìẹ bẹ́ẹ̀ sọ ohun tí ń jẹ́ hikma òun ni kéèyàn gbé nǹkan síbi tó yẹ kó òun ní jẹ́ hikma sọ nípa bẹ́ẹ̀ kíkẹ́ bá ti sọ nínú hadith yẹn wọ́n ní afa Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala látọ̀dá ní sọ̀sẹ́lẹ̀ wọ́n ní kò sẹ́ni kankan àbí nǹkan tó ṣe sùúrù lórí sùtá tí ń gbọ́ tọ́lọ́hùn wà nítorí èèyàn kéèyàn bí rọ àwọn ọkùnrin yóò yẹn walada wọ́n sì ń sọ fọ́lọ́hùn wà ní nàìjíríà la yọ àfihìm sùtà wọn dẹ̀ ń kó bọ́lá pẹ̀lú tó ń sìn ọlọ́run dẹ̀ tó ń fún ọ lálàáfíà ara rẹ̀ ń lé yóò tún máa wí gbólóhùn ọlọ́run bímọ yẹn káàkiri ó tún lè gbá ago dání yóò tún máa wí ẹ jésù lọmọ ọlọ́run jésù lọmọ ọlọ́run yóò máa wí kí ó lè lọ wákàtí mẹ́ta bẹ́ẹ̀ kò sí ní túbú lulẹ̀ ààrẹ tí gẹ̀ẹ́sì wọ́n yẹ lọ́sọ́kò ọlọ́run dẹ̀ tún pèsè ọlọ́run tó ní ohun tí ó fún wa ní ṣe sùúrù lórí sùtá tí ń gbọ́ látọ̀dọ̀ wa yìí tọ́ bí hadith yẹn ṣe rí nìyẹn nínú àgbọ̀yé tábà náà hadith yìí òun náà ni pé haqiqatu sabri pàtó ohun tí ń jẹ́ sùúrù gangan òun ni kéèyàn kọ̀ fúnra ẹni láti má gbẹ̀san lára ẹni tí ń ṣe sùtá fún yẹn. gíláàsì yẹn dàbí pé mo sílẹ̀ rashid ó sì náà yẹn díẹ̀ níwájú samuel. pàápàá àwọn tí ń jẹ́ sùúrù òun ni kí ni o mọ́ni ọ̀hún nẹ́fṣí mi nà lè ń tẹ̀kọ́ kíkọ̀ fẹ́mi nínú kí ni o nínú gbẹ̀sán lára ẹni tí ń kó sùn dábàá yẹn kádẹ́sì má gbàgbé wọn ni wọ́n sọ̀bùrù káwọn àgbẹ̀ sọ̀bùrù omi ní asùnmọ́ ìlú àti ààrẹ nínú ọkọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn ẹlẹ́dẹ́ láyọ̀ àjẹlẹ̀lẹ̀ ọ̀sọ́ọ́ta bìlín ti kọ̀. àwọn tó ń dẹ́ṣẹ̀ báyìí ọlọ́run ẹsẹ̀ kí o kìí tètè kanjú jẹ wọ́n níyà yóò sì lọ lára fún wọn. nígbà tó ọlọ́run níyà lọ́dọ̀ ó níkẹ́ lọ́dọ̀ ni wọ́n ń ṣe sùúrù fún wa báyìí bó wàá là ìkẹ́wò làwọn adé lọ́dọ̀ ìyàwó làwọn alẹ́ lè fi jẹ yẹn. tọ ìkejì òun ní kọ́lọ́ wọn ọba àlejò ọláńkọ́ wá sí wọn lè hẹ́lì sùúrù ọlọ́wọ́n ọba gbòòrò kódà sùúrù ọlọ́wọ́n ọba pọ̀ títí tó tún fi kí àwọn kèfèrí alẹ́dí yẹsùbù abẹ yẹnsìbù iléyìí àlìwálàdà wọn níta àwọn kèfèrí báyìí wọ́n dẹ̀ ń lọ fi ọmọ fi ọlọ́run ọlọ́run dẹ̀ tún ti sùn ọlọ́run dẹ̀ ló wọ̀ bí wọn. àwọn kèfèrí wọ́n dẹ̀ sí lọ fi ẹlẹgbẹ́ pé eléyìí náà ìwọ̀n tọ́lọ́run lè ṣe eléyìí náà lè ṣe o. ọlọ́run dẹ̀ ṣe sùúrù lórí ẹ̀. hadith mi lábẹ́ asọ́bùrù alẹ́ ẹ̀dà wọ́n ní haddathana Umar ibn Hafs. حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال سمعت شقيقا يقول قال عبد الله ختم النبي صلى الله عليه وسلم ختمة فبعد ما كان يختم فقال رجل من الأنصار والله إنها لقسمة ما أريد به ما أريد به وجه الله عز وجل قلت أنا لأقولن للنبي صلى الله عليه وسلم فأتيته وهو في أصحابه فساررته فشق ذلك عليه صلى الله عليه وسلم وتغير وجهه وغضب حتى وجدت أني لم أكن أخبرته ثم قال قد أوذي موسى بأكثر من ذلك فصبر. آه. ẹ̀rí hadith eléyìí wọ́n tún tẹ̀lé èyí tá a kà níwájú yẹn nípa wípé ìṣesí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni máa ṣe sùúrù lórí ìsùdá. ọlọ́run tó wá ní kí tètè yẹn wà lára nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam. ẹ̀rí pọ́lọ́ ń dẹ̀sùn fún akẹ́lẹ́ àkọ́dí kana lakum fi rasulillahi uswatun hasanah. àwọn sì tọ́da ti wà fún yín lára òjíṣẹ́ ọlọ́run. gbẹ̀ngàn máa mú kọ́ sí ìmọ̀ nǹkan yarju Allah wal yawmal akhir. ẹni tó bá rìn fi ọlọ́run àtọ́jọ́ kẹyìn fóun fẹ́ fẹ́ lálùjẹ́ náà ó dẹ̀ ọlọ́run lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀. bọ́lọ́run tí ẹ máa ń ṣe sùúrù kò sí ti ọlọ́run ọba ní omi sùúrù lù lórí ṣùgbà. ẹ̀gbìn ń yọ̀rọ̀ ẹ̀rí bá àwọn ọ̀dọ́dọ́ ní irú ẹ̀gbìn ń yọ̀rọ̀ ó ẹ̀rí wọ́n ní hadassah ní Umar ibn Hafs tí wọ́n lọ fi kan ní sọ̀tọ́lá ẹ̀gbin ni tí ò bá mu rárá ní sọ̀tọ́lá ní ètò sùúrù lórí ẹ̀ Umar ibn Hafs hadassah ní ọba àsọ̀rọ̀ yìí pé wọ́n ní hadassah ní ẹ̀dì wọ́n ní bàbá mi sọ fún mi yìí pé al-A'mash wọ́n ní mo gbọ́ shaqiqan wọ́n sọ báyìí pé kọ́sàmà nàbí yóò kẹ́sìmọ́tàn. anáfẹ́fẹ́lá ó pín nǹkan níjọ́ kan. kàbáàdì máa kánà yẹ kò símù bí apá kẹrin táwọn sọ̀tàlá sábà máa ń pín bí ọrọ̀ ogún. àwọn sọ̀tàlá wa pín kádẹ́sì má gbàgbé ẹ̀kẹ́rì pé kọlọ̀rọ̀ sílẹ̀ ń tọ́sọ̀rọ̀ kú sọ ń pa ànẹ́bì ni o ẹ̀kọ́ ànẹ́bì ni yìí máa yẹn ti pa ní ìdùwà ìlàwà yóò ànẹ́bì sọ̀rọ̀ ọ̀fẹ́ nínú bàbá fẹ́ràn ní ọ̀tọ̀. àti pé ọlọ́dẹ tó sọ̀rọ̀ á sàkùn rọ̀ nípa ọ̀rọ̀ ìpín ogun náà ni kásìẹ̀ ní gbogbo àwọn afáfẹ́ dúpọ̀ yìí ọmọ ata kùmù rọ̀sùwọ́l àkùdù ìwọ̀n táwọn sọ sálá ń bá fún yín bí ẹgbà ẹgbà ọ̀rọ̀ ogun ní tòótọ́ ṣùgbọ́n di káríkárí gbogbo àṣẹ tó bá tẹnu ànẹ́bí jáde. ọmọ ní hàkùmù àńgbù ẹ ẹ ẹ ẹ kúndọ́ bá dẹ̀kọ̀ fún yín pa rẹ̀ ẹ sí wọ́ ẹ má dé bẹ́ẹ̀. ọ̀rọ̀ ogun ní tòótọ́ ó dẹ̀ ti ó ti bá gbogbo sílẹ̀ lọ yẹn àbí àdéhùn tèmi ìtúbalà jẹ́rìí tèmi. ما أمرت ما ما نهيتكم عنه فاجتنبوه tí mo bá kọ̀ fún yín pa rẹ̀ ẹ jìnà sí wọ́n mọ́ àmọ́tòkùn bí fàtò mí ń gbó mọ́tàdà tí mo bá dẹ̀ pa yín láti rẹ̀ ńkọ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe kí ni o bẹ́ẹ̀ bá ṣe ní torí àṣẹ ṣe kí o ó ní wàhálà nu má ṣe ìyẹn ní wàhálà nu ló fi sọ pé ẹ pa yẹn tìyẹn yẹn bẹ́ẹ̀ ti àṣẹ ńkọ́ bẹ́ẹ̀ bá ṣe ní pa ẹ ṣe. asosalawa pín pín pẹ̀lú ìmísí àtọ̀dọ̀ ẹ̀rí kọ́kọ́ làrọ̀ jolomina ansọ ọkùnrin kan bá sọ nínú àwọn ansọ́rí pé wàláhì mọ́fọ́lọ́hún búra òun ṣépè lórí ẹ̀. innaha laqismatun ma ori biha wajhullah. ìpín yìí o wọn wá ojú eré ọlọ́run bá ń bí ìpín tí pín burúkú. afáwọn abdullahi ibùdó àtàwọn ó mo wi pé eléyè sọ̀rọ̀ òfófó jẹ́ ń sọ fún ọ láàkú lánàá lé nàbí yìí torí ohun sọ yìí yóò sallallahu wa huwa fi ọlọ́run wà ní kíni o ọ wà láàrin àwọn. àwọn èèyàn rẹ̀ ìdí ọlọ́run wà láàrin àwọn èèyàn rẹ̀. wà wárùkù ọlọ́run sáde bẹ́ẹ̀ òun wá dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn fún kẹ́lẹ́kẹ́lẹ́. وشق ذلك عليه kíní yẹn wá lágbára jíjẹ ah! ẹni tó sọ yìí sọ léyìí tán ẹ̀kọ́ àwọn yorùbá náà wọn sọ pé títí ọba gbọ́ yìí kìnnú ní bàjẹ́ ẹ̀sìn gbàdá nẹ́bí ọ̀gbọ́dá ó ti á gbọ́ báyìí ó sì sọ lẹ́yìn tán wọ̀tàkọ́ yẹra wájú oho wọ̀gọ́dì ojú ànẹ́bí wa change ọwọ́ àdì bínú nígbà tó pé òun dáná sọ̀rọ̀ láǹṣẹ́ ọlọ́run lọ darí ẹ̀ kéde fóun lọ́ọ́ da àti tẹ́lẹ̀ ìfẹ́ ànẹ́bí ń gbára ta fún personality rẹ̀ ojú rẹ̀ change ọwọ́ àbínú àfa wa ni hata wàlítù àní làmú akùn àkbàrtùhù tí mi fi nífẹ̀ẹ́ sí pé tàlà wa rìn mí o tí n bá fi fà nẹ́bí ní rògbò bá sì dagi má sọ fún o kí ni wàá lọ ọ̀dọ́ yìí o ẹ̀wọ̀n bí ẹni tó lọ tún fún èèyàn fún yàn sẹ́ni wọ́n lọ túbọ̀ rẹ̀ fún ìyá etí rẹ̀ jẹ́. wọ́n ní wá sọ fún ọ nípa kọ́ bí ọmọ rẹ kú ọkọ̀ pa níwájú táǹsì ìyẹn bá dẹ̀ gbé díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ ajẹ. hata wa ditu tí mo fi nífẹ̀ẹ́ sí pé a ní ìlànà akun akbar tó ro bọ́bá kú ṣe pé mi fún un ní ìrọ̀ǹkọ́ ọkọ̀ bá sì dà. wọ́n ìgbà yẹn kọ́ kí ló jíjẹ́ ọlọ́run padà sọ sallallahu alaihi wasallam.

sùtá tó jurú eléyìí lọ wọ́n ti ṣe fànẹ́bì musa rí àti wọn là fógun wọn ní àwòjú ọlọ́run bèrè ọ̀rọ̀ ogun tí mo pín ọ̀dà ó ti dà èyí tó ṣe fànẹ́bì musa jẹ eléyìí lọ ọ̀sọ́ba ọ̀dẹ̀ ṣe kí o ó ṣe sùúrù lórí ẹ̀ ẹ̀rí kọ́lọ́n tẹ̀sán ọmọ ẹni bọ́lọ̀ sùtá musa ní sọ́tún àdàb àwọn ọ̀dọ̀ aláàtẹ̀kùnú kẹlẹ́dínà àzà musa ọ̀bàrọ̀ àhùlọ́hù mímà ọ̀lù wọ̀kánà ìndàlọ́hì wàjìyà ẹ má dàbí àwọn ẹni tó kó sùn tábà nẹ́bí musa àdé sọlá sọ̀tẹ̀lá sùtẹ́ ẹnu náà sì wọ́n náà ń jọ́ ni o wọ́n ní musa kí musa áádárù asùpájì ẹ̀yin èrí wa tá a bá lọ wẹ̀ ni ẹ̀rí pé yọ́ lọ jìnnàjìnnà tá a ti ní rí káfí má rí pa ọ̀rá yìí sùtá ni ọ̀dẹ̀ sí ànábì ọlọ́run ọba kan tó ní láìpẹ́ ọ ní Ibn Waridi ọmọ kí Ibn Taymiyyah rahimahullah àbá àtọkọ ayé tẹsí lédè kí ọlẹ àgáni wọn lọ gàdà wọn ní láti ẹkọ tó ti sábì sàdá sí mọtò mí tẹnubọlẹ kọ máa bú àwọn aṣáájú tí wọn ti lọ bí àwọn ànẹbí Ọlọ́run wọ́n ní àwọn ènìyàn innahum laysu bi ahlin lizzalal àwọn ènìyàn wọn ò ní àbàwọn lára wọ́n fẹ́ nu ṣe sùtá fún anabi musa alẹ sọlá bàtàlá ẹni gbẹrù sùtá yìí lè sìn tó wá sí sí kéèyàn pe àwọn èèyàn pé ọjà ẹ wá o mo fẹ́ sí ara mi fún yín kẹfí wò pé ti ìsopa ọlá ìsùtá sí gbogbo mi wọn bá sì dé tó bá ti dé bí wọn ń ṣe fàájì báyìí lára wọn máa rẹ́ni káàkiri musa kiri tá a bá ti lọ wẹ̀ báyìí ó rí kọ̀rọ̀kọ̀rọ̀ ni ó ti lọ wẹ̀ tiẹ̀ ìpa ìpa ní mẹ́mẹ́ tẹ̀mọ́ ti ń jẹ̀pà ẹ̀ òun lẹ́ni tó ní bàbá àbèjì ó tún wá ní kẹ̀tẹ́ òtún bẹ́ẹ̀ tó di di fìlà báyìí tó sì máa kó gbogbo ẹ̀ náà sínú ṣòkòtò papọ̀ wọn ló ń pè ní pa wọn padà máa ọpẹ́rẹ́tì ẹlòmíì lè ba lọ ẹlòmíì sì lè má ba lọ yóò máa gbé kí bàtúbàtú lẹ́yìn wọn bá ní pa yẹn ni ò jẹ́ kí ni ò jẹ́ kó lè máa wẹ̀ káwọn máa jọ wúra tọ́lá àwọn máa ń wúra tí wọ́n ní kálukọ́ máa wúra wọn fẹ́ wọ́n sí wẹ̀ aláìsí tani wọn ni fọbàrọ̀ àgùlọ́ọ̀hùn mi máa fà ní ọlọ́run dẹ̀ fà níbi ìmúsámọ́ nípa wórówóró fáwọn yìí bóyá ọlọ́run ti fọ́ ọmọ ìrẹsì máa dé ti tọ́wọ́ àtúnṣe àyẹ̀n tàtà nẹ́bí musa lọ wẹ̀ mi ó gbé aṣọ sí báyìí hmm, tó kù dáa ṣe fún ọ nìyí. nàbí láyé musa alẹ́ sọ́dọ̀ sọ́dọ̀ lọ́ba mú eré ní tẹ̀lé lọ òkúta yìí bá fi eré ge òkúta ni ẹ mọ̀ bí kò sọ yìí pé ibi tó ń rìn dé ni o tọ́lá ti kó ní ọjà lá wọ́n wá máa lọ sí ọ̀nà ọjà àgbẹ̀ tọ́lá kó lọ́nà ọjà àgbẹ̀ kó tún padà sọ́nà fẹ́lá ń bíbà ààrẹ ti kẹ́ ẹ̀ ti ọ wá lọ sí kọ́sítọ́ọ̀mù ọ wá tún máa bọ̀ wá tó lú wọlé. lórí bí ka ìyẹn kàtẹ́kàtẹ́ yewu nìyẹn gbogbo wọn pátá na wọ́n gé ní èké àti rí eh, àdékòsùpá àti rí kiri gbogbo ẹ̀ káàkiri. níbi musa àti sọ̀rọ̀ wa ń tún kéde pé sáwọ́bì hajar òkúta yìí bá ń gbé ó sì lè káàkiri mi gbogbo tó ti rìn gbogbo táwọn ẹni tí ń wòrowòro ti wọ́n á sẹ̀ dùngbà yẹn àwọn á sẹ̀ má sọ̀rọ̀ làwọn yóò sábà kóyà fún òkúta yẹn. wọ́n sẹ̀ wá di òkúta yẹn níyà dáadáa. so nípa bẹ́ẹ̀ àwọn sọ̀sálẹ̀ ń dọ́gbàdà sọ sùúrù nìyẹn kíkẹ́ wọ́n ti fi sùtá tọ́pọ̀ jù yìí lọ wọ́n ti fi kàn nẹ́bí mọ́ta. ẹ pé wọ́n sọ pé dínkù ní jẹ́yàn nìyẹn pé jẹ́yàn rẹ̀ ọ̀dà. jẹ́ dàrí ọ̀dà asòpá ó dẹ̀ ti sùúrù lórí ẹ̀ ẹ̀rí káwa náà o ìjà ni wọ́n máa ní pé gbogbo ẹ̀ pátá èèyàn ta dànù mo ti máa bẹ láàrin àwọn àtẹ̀yìn ẹwa ẹja ṣàtúnṣe rẹ̀ á ẹ̀rí báyà wípé wọ́n tó lò sùúrù yẹn ṣàtúnṣe gan wa wà ọkàn ìjà wọ́n á yẹ pé gbogbo ẹ̀tọ́ rẹ hundred percent lọ́fẹ́ gbà kò sẹ́ni kẹ̀kẹ́ tó rìn bá gbé mọ́ ìgbà yà máa lọ ní gbólóhùn ẹ̀ sì padà jọ ní pírọ́blẹ́mù àtàwọn kìnìún àtàwọn ìkókò nǹkankan bẹ́ẹ̀ jọ máa gbé bẹ̀yẹn gan náà ọ̀rọ̀ ní lẹ́ẹ̀kì báwọn ẹ̀rẹ́ kó ti máa dé nugbó tó bá kó lọ. àwọn èèyàn lásán fún ṣé ẹ̀yin dání jẹun dájá ń jùrù ẹ̀yin ajá yìí ni o tún máa sàní fífún yẹn nugbó dáwà yìí. ìyẹn ni o tún ṣẹlẹ̀ ìyẹn fi gbọ́dọ̀ ní sùúrù ọ ẹ jẹ́ kí asọ́ka ìsìláwò dá tìlbẹ́yìn ìdó ti dára tó wọ́n ní ìsìláwò dá tìlbẹ́yìn báàbò ìsìláwò dá tìlbẹ́yìn ìṣàtúnṣe àárín ara wa sísàtúnṣe àárín ara wa àdásánà sọ́dà kan. قال حدثنا أبو معاوية عن الأعمش عن عمرو بن مرة عن خالد بن أبي الجعد عن أم الدرداء رضي الله عنها عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ألا أنبئكم بدرجة أفضل من الصلاة والصيام والصدقة قالوا بلى قال صلاح ذات البيت وفساد ذات البيت هي الحالقة Um, wọ́n yẹ léyìí sá ó súnmọ́ kó ṣe pé náà ni a máa tẹ̀síwájú lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tí mo insha Allah a tún mú ọ̀rọ̀ bí ẹyọ kan láì méjì nípa fáwọn bá sọ̀tún dé gbọdọ̀ lọ́sàn lánàá adófáyè béèrè lẹ̀. ẹ rí i pé aláàdì káàdì ti tẹ̀síwájú nù àlẹ́ àdàbò ìmú tọ́jú sánù kò sánù pé náà ìmọ̀ rọ́júlú àwọn ìbàdàn. máa àwọn abẹ́rẹ́ sí ní sọ fún wa kí ni àwọn ipa tí àwọn àti ìfọ̀nù ẹ̀